naam ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹ dákun tẹ́ǹtì kìí ṣe mùsùlùmí ọfẹ́ ṣàjọ̀dún ọwọ́ afọ alẹ́ńtílóòpù tá a lè bá fowó sí i ọ gbọ́dọ̀ gbá gan dípò kó fowó sí i ọ gbọ́dọ̀ tijú gbà bọ́ńbídíà kéèké oṣù náà tá a jọ jẹ́ mùsùlùmí bọ́ńṣe bídíà bí àwọn oṣù fi ọwọ́ afẹ́ ṣe mòlúdì ọwọ́ afọ lẹ́ńfílópù fọ́gbà o ní ìgbàdípò pé ó fowó sí ká tó pẹ́ tí èké mùsùlùmí torí ẹ má gbà ó dípò pẹ́ fowó sí Allahu àlà kẹ́ ẹ fowó sí wọn ẹ ti kún lọ́wọ́ lórí àìdá rẹ̀ ọlọ́ba sọ pé wọ́n tẹ̀ àìwá nu wọ́n tẹ́kọ̀ọ́ ẹ ti kún lọ́wọ́ fúnra yín lórí dáadáa àti ìpayà ọlọ́run wala ta'awanu ala al-ithmi wal-udwan ẹ má kọ́ra yín lọ lórí ẹ̀ṣẹ̀ àti ìṣe ọ̀tá lórílẹ̀ wallahu a'la wa a'lam. Naam. Naam. When is this supplication allowed after Salah? Wọ́n á kọ supplication ti ń tí wọ́n gbé kọ́ yẹn ó ní wọ́n transliterate ń bì wọ́n ní is it allowed yes n ta nẹ́bí máa ṣe tọ́ba kírun kanu alọ́ tọ́ba ṣe sáfùlà mẹ́ta ó ní Allahumma anta salam wa minka salam tabarakta يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطيه لما منعت ولا ينفع ذا الجد منك الجد dọ́dọ̀ kọ́ ni ká tó tẹ̀lé ra wọn mo rò kó clear ni pé ọwọ́ nǹkan nàbí máa الله ni bọ̀ ká wá bíbí àlélẹ́ òun àbí ká ṣe ayatul kursi kul wàlà kí ló náà o bíbí à àbí wàjà mọ̀ tó láì gbogbo àwọn èèyàn nígbà bá àwọn àṣẹ ayatul kursi aka kul wàlà kul a'udhu bi falaq kul a'udhu bi rabbin ala. mo rò pé yé wallahu bákan náà káwá ṣe وارنا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام كلا ينو بدع النبي لو صو بدع نيو كان النبي أبا تصو بدع والله أعلم when can someone kill his or a naming oh can someone kill a goat in his or a naming ceremony during layer festival after he or she knows that his or her parents did not kill it during its birth due to lack of funds ìmọ̀ àǹfà yẹn pé kéèyàn lè pa ẹran fún ara rẹ̀ yálà kòlé ara bí ìta kòlé ya ìdá yẹn ti rú mọ́ mi lójú pé kéèyàn lè pa fún ara rẹ̀ bàbá rẹ̀ ọba pa tó lè pa fún rẹ̀ ìmọ̀ ẹni tó bá ní ìmọ̀ ń parẹ́ lé ó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ but ansa yẹn ìrántí mọ́ èèyàn lè dá nǹkan rí kó sì dìsìn kọ́ mọ̀ rántí àbí kò sínú kò sínú àlèébù ẹni àwùjọ rẹ ti dáhùn rẹ rí ìmọ̀ mọ́ ni torí ẹ̀ ìmọ̀ but inshallah á ṣe wá á ṣe lórí ẹ̀ inshallah please is it a must for a Muslim to know okay to know if a her genotype or blood group before getting married àti dáhùn béèrè yẹn ń jẹta àdìjọ o ń tọ́ dáa jù ó ní kọ́ ọ mọ́ ọ fẹ́ fẹ́yàwó mọ genotype tiẹ̀ ṣé genotype náà genotype náà ni mọ tiẹ̀ sì mọ tẹ́ntẹ́ fẹ́fẹ́ ọ̀dà púpọ̀ o torí pé tó a bá ní bùkátà sí ká tàwákálà ni ṣe ń tó burú ń bẹ̀ lóòótọ́ arínú àwọn àfà tó sọ pé kẹ́ẹ̀mí tàwa kò ní. kò mí ìtẹ́ bá ti nífẹ̀ẹ́ ara yín tẹ̀lé sí tẹ̀sí ti kọ́rọ̀ tọ́ kẹ́lù arínú àwọn àfà tó sọ bẹ́ẹ̀ bọ̀ kò di dẹ́dẹ́ ká gba ọ̀rọ̀ kò di dẹ́dẹ́. èmi o ntẹ́mi gbà nínú ọ̀rọ̀ táwọn àfà sọ lórí ẹ̀ ni pé lọ ṣe genotype tó bá jẹ́ as ni ọ́ mọ̀fẹ́ as torí ọlọ́run ọlọ́run bá ládàá ó tọ́pọ̀ o yóò jẹ́ tọ́wákùlù ẹ̀wò ní ibi tó fẹ́ẹ̀lì ń bẹ̀ tọ́wákùlù ló ní wọlé òsì máa fẹ́ẹ̀lì lójú ẹsẹ̀ tó délé tọ́ bá ti jẹ́ ẹ̀ kí tọ́lámọ̀ wá sí o ehe tọ́lá jẹ́ pé èèyàn yà fúri mọ́ṣálá mo kò yé kéèyàn ṣe jọ́nùtàpù dáa o torí pé fẹ́ kéèyàn ló ní tóun fífẹ́ ṣe jọ́nùtàpù ó lè dìkórìíra o tọ́lọ́n bá di àdánwò sí yàn yóò di ìkórìíra ní ìsìn ẹnìkan jẹ́yẹ̀ ìyàwó rẹ̀ jẹ́yẹ̀ kọ́nà ọba kọ́ba arọ ẹni lójú ọmọ mẹ́rin ẹsẹ̀ làwọn mẹ́rin ẹ̀rìn wọ̀lá wàhálà burúkú ni wọ́n fẹ́ mọ́ sọ́kẹ́ kájí kò ní dọ́sí tì nù wọn lájọ wọn ti bí wọn kò sí èèyàn ní wá èèyàn ní ẹ̀mí ò sì léegun ìṣẹ̀lẹ̀ yẹn wọn ah ìlú kiri lè báyìí kódà ọmọ ó sì máa dẹ́ọ̀tù gbàgbọ́ rẹ sọ́lọ̀ gbàá ah, irú kí lélẹ̀ torí ẹ̀ mọ̀ wulẹ̀ tẹ́tì ọlọ́run mọ̀ tẹ́tì ọlọ́run mọ̀ try then try ọlọ́run wò ná. nígbà ọlọ́run ti fún ọlọ́ǹfààní obìnrin sì wulẹ̀ pọ̀ ní ilé ayé torí ẹ̀ tọ́ba lẹ́nìkan rẹwà ọ̀fẹ́ràn rẹ̀ ó ṣe kinní kan àìmọye irú rẹ̀ tó kwáyé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àìmọye ó di eléyìí mọ́jọ kẹ́nìkan tán o lọ sí genotype o wọ́n ni what is the consequence of a person that is dating a lady but she refused. okay wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sùn lórí arákùnrin kan tó ń fẹ́ ẹ máa nǹkan o tó ń fẹ́ pẹ́sẹ̀ kọ́nà o obìnrin kan táwọn òbí Islam obìnrin kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n obìnrin ní ẹni tó wọ́n sáfẹ́nu ní tóun kí ni ìdájọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ tẹ́pẹ́nù Ramadan ṣùgbọ́n nǹkan ní prepare oúnjẹ fún o of the family and not ni pé táwọn òbí rẹ̀ bá ti ní òlè ṣe Islam tó ń sí lóun ó ṣe Islam kó bẹ̀rẹ̀ Islam ná kó máa ṣe Islam ẹ̀ tí ì máa fẹ́ ayín kọ́kọ́ máa ṣe Islam ńlọ náà gbọ́dọ̀ bá ṣe Islam tó bá rí i pé ahsanat Islam ha ó sì islamu dáadáa ó sì dáadáa ó ti lo khimar wọn wọ sọtọ dáa mashallah tọ́ba ti lè rí bá bàbá rẹ̀ ń ṣe wà níyù rẹ̀ mọ́ ní sẹ̀ríà òfin ọlọ́run ni o ní sòfin nàìjíríà o tọ́lá ọlẹ́yìn tó sọ pé a wọ́n ti láì sí bàbá àwọn ọmọ wa mọ́ àwọn èyí sàmì rù ẹgbẹ́ àìsí ìṣe bàbá ọmọ ọlọ́mà kálukú mọ ọmọ rẹ̀ torí délé yìí ṣùgbọ́n ṣẹ́rán ẹni tí ẹ bá ṣe mùsùlùmí kò lè fi ń tọ́jẹ́ mùsùlùmí lọ́kọ kò clear ẹni tí kìí ṣe mùsùlùmí kódà tó bá fi lọ́kọ ṣẹ̀ríà ọ̀fà mi tiẹ̀ ẹni tí ẹ ṣe mùsùlùmí kò lè fi ẹni tọ́jẹ́ mùsùlùmí ní ọkọ mo kò clear báyìí ọ̀lọ́ àrùn gbọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ nítorí ṣe tí ó ṣe ní ta ọ̀rọ̀ aṣọ sókè yẹn up to our knowledge Allah alam wọ́n ní pig ah wọ́n ní ká sọ̀dájọ́ oyún kéèyàn tó ṣe marriage zina ni tí wọ́n bá sì sákìdì nìka zina o ni wọ́n ṣe zina ni wọ́n ṣe ṣùgbọ́n ọmọ tẹ́ bá bí yẹn ṣé ọmọ ọkùnrin òun ni abọ́mọ rẹ̀ kọ́ ọ̀rọ̀ bẹ́ńbẹ̀ lọ́dọ̀ àwọn àfáà arínú àwọn àfáà tó sọ wípé ọmọ àwọn lókùrúgbà tẹ́lómi ọba ti kílẹ̀mù rẹ̀ bóun ló ní oyún ọmọ ọkùnrin náà ni a sì nínú tó fẹ́ pé ọmọ zìnà ni pé kìí sọ ọmọ ọkùnrin yẹn ètò ọdọ àjùn kéèyàn jìnà sí irú ẹ̀ nígbà tó ambiguous àbí kúlẹ̀ jìnà sí sákìdù nìka ọba sákìdù nìka bá mẹ́tì ṣe wà nímọ̀ tọ́lọ́ sì ti gbàdúrà yín àdúrà gbà náà lẹ́yìn tí kò wá nímọ̀ pọ̀ ìjọba ń kó mọ́jáde kò sí tó burú bẹ́ẹ̀ nígbà tí ṣe akidu ṣáájú mo kò clear bọ̀ kẹ́ ẹ mẹ́ta akidu nìka tẹ́ wá máa súnmọ́ra yín zina nìyẹn o oyún tí a bá sì ní oyún zina ni hmm? Allahu alam. iná mọ̀ sọ wípé ọ̀rọ̀ ẹ̀rì pé mo lọ́rọ̀ mi jí ni mẹ́rin lọ́jọ́ àwọn àpá àwọn tó ní pé lókùrú gbà tẹ́lómi ọba ti kílẹ̀ mọ́ ọmọ wọ́n ní wọ́n jọ jogun ara wọn ṣùgbọ́n àwọn tó sọ pé nígbà tí wọn ò ti sákìdù nìkan ọmọ obìnrin òní ìyá ònìkan ni yóò jogun kò ní jogun bàbá mo kò clear láti pé odidi ọ̀rọ̀ ni odidi ọ̀ no kátó pé kan báyìí ni eléyìí ẹ̀sùn rẹ̀ odidi ọ̀rọ̀ òní kò sí kankan tí ọ̀ láwọn ẹ̀rí ń bẹ̀ tẹ́ bá ní kí n sáǹdì tiwa lórí ẹ̀ ẹ mẹ́jọ sọ sáǹdì tèmi ọ̀rọ̀ àwọn àfọyín pé mi fàfà ọmọ tí ó lè ní torí ẹ̀ wọ́n ní I want uh, wọ́n ní pé ká fáwọn èèyàn nímọ̀ràn nípa ká sì máa tẹ̀síwájú náà dáadáa lẹ́yìn Ramadan torí pápá èèyàn inú Ramadan nìkan iná máa sọ lọ́nà máa ti dáadáa náà náà ti gbọ́n bíi ní ara kó Ramadan parí a ti lórí what after Ramadan kí ni nítorí tó kù nígbà Ramadan ti lọ iṣẹ́ rẹ ti tán náà nù ṣe òkè wọn lẹ́nìkan béèrè lánàá pé táwọn bá pẹ̀lú bí àwọn táwọn bá ti ń wò jù pé ó ṣeé ṣe kí mọ̀díyù kọ́ máa jáde ní ara àwọn kéṣe mọ̀níyù mọ̀díyù àbí mọ̀díyù kọ́ máa jáde lára àwọn séjúrú ẹni bẹ́ẹ̀ ṣe yọ ọwẹ́ kò ní wẹ̀ kankan pé ọwẹ́ yọ ọkọ̀ lọ sí kí ni o yọ ọ lọ fọ ibi tí àtọ̀ yẹn bá dà sí. Hmm? yọ wọn ni síbẹ̀ yọ wọn ni síbẹ̀ hmm? tàbí kọ́kọ́ yóò sì tààbà káàkiri tààbà kò jù bẹ́ẹ̀ lọ kò níwẹ̀ kankan tí ó wẹ̀ hmm? wọ́n yọ kàn fọ omi síbẹ̀ tàbí kọ́ fọbẹ̀ tó bá wọ́n mi sí náà alright tàbí kọ́ fọbẹ̀ tó bá jẹ́ kó ti gbẹ yóò fi farku yóò squeeze yóò fọwọ́ gbó tí kìnìún yóò fi ha kó ń bẹ́ẹ̀ yóò sì sábà yóò sàlà yóò máa kírun rẹ̀ lọ torí kò níwẹ̀ kankan tí ó wẹ̀ torí kò ṣe inzal kò ṣe àtọ̀ tí máa dọmọ kọ́lọ́jáde lára rẹ̀ kápátọ̀ tí máa dọmọ ni fẹ́ mọ̀ pé oní ọ̀wẹ̀wẹ̀ jẹ́nàbà wallahu alam àwọn nǹkan wo ni a máa ń sọ ní wọ́n máa ń sọ mùsùlùmí délẹ́bọ a nàwákìrì lè sáàmù lẹ́bẹ̀rẹ̀ hàn wọ́n pọ̀ gbọ̀mẹ́wàá kan bẹ́ẹ̀ nù ẹ̀ tí àyẹlẹmọgbà wa àti sọbọ tí try insha Allah á gbìyànjú láti mú láti kọ kọ́pì rẹ̀ olóyìnbó wa ní summary mẹ́wàá nullifiers of iman summary ọ̀dà ẹ̀kọ́ ẹ̀kẹ́ nínú sísẹ́ insha Allah màá mú summary àyàfáwọn èèyàn ó dàtà àwọn yóò tẹ̀ fi mọ́ bọ̀ kì í ṣe àdẹ̀tún ní tẹ̀sí ọ̀dà pa ní mọ̀hábọ̀ kan lórí ọ̀nà Ramadan a ní mọ̀hábọ̀ kan bì kan màdúgbò yẹn náà bọ́nà Ramadan yìí ṣáàlà tó bá ti káàsì máa sọ bọ́yọ̀ náà ní kálàǹfààní àti wọn bẹ́ẹ̀ ṣáàlà. wọ́n ní sẹ́lẹ̀ òótọ́ ni pé ànábì Ìsá yóò yóò orí pé kò tí kù tẹ́lẹ̀ yóò sọ̀kalẹ̀ àwọn òní sọ pé yóò jíǹde kí láàfọ o yóò sọ̀kalẹ̀ torí bẹ́ńsámà ọlọ́run bá sọ òun sọ̀kalẹ̀ níjọ́ náà sọ yóò padà sọ̀kalẹ̀ torí kọ́lọ̀ ń gbé lọ ọnu sánmà ni torí rẹ̀ ànábì Ìsá sọ̀kalẹ̀ ní ìgbẹ̀yìn ayé tó bá sọ̀kalẹ̀ kí ló ń bọ̀ wá ṣe yaqtulul khanazir yóò mọ̀ wá pa àwọn ẹlẹ́dẹ̀ wa yukaththiru salban yóò mọ̀ wá kan àwọn àgbélébù tó fi parọ́ ma pé wọ́n kàn pé ah, èmi wọ́n kàn yóò mọ̀ fàjá máwọn èèyàn lọ́rùn pé wọ́n kàn wọn o. yóò sì wá kírun lẹ́yìn kọ̀lífà mùsùlùmí nígbà náà tani kọ̀lífà mùsùlùmí nígbà náà o alimahdi kìí amadiya o màdìsá amadiya o ti kú tiẹ̀ O ti kú sínú tọ́lẹ̀tì Ahmed wọn àti Mahdi wọn ó sì jọ lẹ́yìn wọn Dajjal torí ọlọ́run ti pa òun náà ọlọ́run bá pa bá kú but fifteen tá à ń sọ̀rọ̀ yìí anabi isa aleyhi salam kò tí ì kú ní sì ń bẹ láàyè ní sọ́mọ̀kiri lọ́wọ́ náà sọ́mọ̀kẹrin àbí sọ́mọ̀kẹrin ọ̀rọ̀ tí mọ́ sọ́mọ̀kẹrin. is there any specific age a muslim must get married kò ní specific age náà tó o bá ti bàlágà o lè fẹ́yàwó ẹ̀ pa ọmọ ọdún méjìlá lọ bàlágà sọ fún dádì rẹ pé tọ́ báà mi ara yín ti ń gbé fúkẹ́ o no kò dọ̀rọ̀ kó níbẹ̀ bàbá rẹ̀ lè máa bá a bọ̀ abdullahi ibn amr ibn al-aas abdullahi ibn amr ibn al-aas ọdún méjìlá bàbá rẹ̀ fi jùlọ bàbá rẹ̀ amúrù ibn al-aas torí gbọ́n bàbá rẹ̀ wà lọ́mọ ọdún mọ́kànlá lọ́fẹ̀ẹ́ yà ó sì bí gbọ́dọ̀ ọmọ ọdún méjìlá torí ẹ̀ kò sí tó burú bẹ̀ tó bá ti bàlágà tó tọ́yàwó fẹ́ bàbá yanu ìbẹ́ fẹ́ fẹ́ fún ni tàbí ọmọ yóò fi máa pọ̀ sí ni bàbá abiola ọba àlà gbogbo ọmọ tó sọfọ akọ́lọ̀ ń jẹ́ wọn dúró kó di wọn mọ àlọ́kọ̀ sí wọn lórí ire bẹ́ẹ̀ bá bímọ kan ọmọ kan ló bí ọkùnrin kan kò rí mi ó wà mí kò rí ọmọ wọn ló fẹ́ fẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò ní ṣé ń tọ́ ní ìsìn inú fẹ́ àti tó fẹ́ kọ́ mọ òun ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nígbà yẹn bá ti lọ́mọ tó pọ̀ yọmọ pé à ah, ọdún mẹ́ẹ̀ẹ́dógún èbó kọ ọmọ ìyàwó àtọmọ tọmọ rẹ ọmọ bí èbó kọ ọmọ ara àwọn dúkìá rẹ ni ọmọ bá gbogbo wọn pọ̀ kí ló burú mbẹ̀ gbọ́pọ̀lọpọ̀ wa ó dìbò ọmọ tó pé fọ́ọ̀tì wọ́n ní yóò ti ṣe ìdìná bàjẹ́ bọ́bá jóbi kó sì fẹ́yàwó fún olóore bó bá jọ́ bí ìwọ́n lè ní òtí ka mástà òtí ka mítírẹ́sì òtí ṣe kínní yóò ti wá ó lè ti ní boyfriend bí ogún mọ̀ ń bọ̀ wọ́n máa gbé jùlẹ̀ lé ó gbé tàn ó gbé ó lè mọ̀ ń bọ̀ ó lè jẹ́ ọmọ ọgbọ̀n ọdún tára rẹ̀ ó ti ká lé gbà náà ni wọ́n ti rà mẹ́nìkan wálé yóò ti wá gbọ́n bàjẹ́ débi pé ọkọ̀ tó bá fẹ́rẹ̀ yóò mọ̀ dá láàmú tẹ́yìn bá sọ ẹ́bà yóò ní kí ni tọ́kọ bá ń ro ẹ́bà ó ti ro z tó ti mẹ́tí lọ́ǹta jẹ̀máà jẹ́ kì í sára o torí ẹ̀ fọ́ọ̀mọ́ bá ti lóun fẹ́ fẹ́yàwó kàkà tí ó fi máa ṣe zìnà ká fẹ́yàwó fún lóore ká tètè kó mára dúkìá wa hmm? tó bá ti tó fẹ́yàwó sáà mọ̀ pé ó ti tó fẹ́ ọlọ́run ti dá wa bá dé ẹ̀bá kan náà wa ni ọlọ́run dá wa bá kan náà o. ẹlòmíì bẹ ọmọ mi bẹ sọmọ ọmọ ìfọmọ ọdún mẹ́jọ ló ti bàlágà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ primary school wà tó ti bàlágà ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn ẹ wà nígbà bá pé ọmọ twenty two years ẹ ti náà àbí wọn ò ti ni ti gan torí wọ́pọ̀lọpọ̀ wa ilé ayé yìí náà ní bẹ̀rẹ̀ ju wa tọ́nà òṣìṣẹ́ ni yọ iṣẹ́ eléyìí náà yóò fi máa ṣiṣẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́run sì kẹ kàkà tí ó fi máa ṣe jù náà ẹ̀fẹ́ yà torí ẹ̀ kò ní gbèdéke ọdún hmm, kò ní gbèdéke ọdún bọ́ọ̀lù wa wọ́n ní ọmọ bá ti bìló 18 wọ́n ní minor ni kí wọ́n má o minor òfin tèébónú minor child abuse wọ́n ní minor ó ní jẹ́mọ́ ìfàwọn àríkùn wọ́n ní minor ni tó bá dáràn gan tó dáràn below 18 wọ́n lè ní mọ́gbẹ́jọ kan wọ́n remind àwọn kan láti di 22 years níjọ wọ́n dájọ́ wọn wọ́n dájọ́ kú fáwọn kan kú fáwọn kan lẹ́wọ̀n gbére wọ́n wá yọ̀ǹda kan wọ́n níjọ́ tó dáràn ìwọ̀ 17 years kèbàlágádìí ní ṣẹ̀rẹ́ islam ọ̀daràn ni ṣùgbọ́n ní òfin ti èbó kìí sọ̀daràn òfin ti èbó torí ìdí eléyìí wọ́n ní mẹ́gbọ́n ní ṣẹ̀rẹ́ islam wọ́n pe nìka yẹn nìka o alkusor nìka alkusor odidi masala ni kódà àti sẹminá lórí ẹ̀rí tábà lórí kásẹ̀tì yẹn ká fáwọn àti sẹminá lórí ẹ̀rí nílùú ìbàdàn náà nítorí ọdún mẹ́rin nìsín tó di eléyìí éèdì tó bá ti píìsì kálukú láti fẹ́yàwó àbí láti lọ́kọ wo ìmúyàn sí wọn ò lè gbẹ̀yàn lọ́lé ọjọ́ rẹ̀ o tẹ̀lé fẹ́yàwó lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n bá lọ kóòtù wọ lóhùn yìí nì torí wọ́n kó àwọn ẹ̀rí wá kíní kan king of England wọ́n fọmọ ọdún mẹ́sàn-án king of kíní kan wọ́n fọmọ ọdún méje wọ́n kó wá tí wọ́n tó ṣe mùsùlùmí wọ́n kó ẹ̀rí wá fún ọ̀rẹ́gẹ́dẹ́ nísìn sádájọ́ gan tí wọ́n mọ̀ wọlé ta tó délé ntọ́ bá ti àlùmọ́yìn kọ́mọ̀ ṣe zìnà kọ́mọ̀ jẹ́ zìnà tó bá ti rárẹ̀ ń jẹ́ ọ̀fọ̀ ọmọ rẹ lẹ́yìn ìyá ọlọ́mọ ọdún méjìlá kò sí mọ́ṣíkìlà mọ́tò ọba ti rí jọmọ ọdún àgbà díẹ̀ sí kó fi rí ẹni tó lè fẹ́ wallahu alam ìzá ẹ fẹ́ ṣe àwílé. abu náà ọmọ tí ọba ṣe zìnà lọ́kùnrin táàmù kí tá a bá fọmọ ilẹ̀ zìnà ni ọmọ ṣe ńgbò tí bàlágà sọ́ọ̀rọ̀ ẹ̀yàn ní kí bàbá wọn kọ́fẹ́yàwó fún nínú tó dáa jù dáadáa tí bàbá ń lè ṣe fún tó dáa jù ní kọ́fẹ́yàwó fún ṣùgbọ́n kí èso ọ̀ràn yìí ìpọ́ dáadáa nínú dáadáa tó dáa jù torí pé tí wọ́n bá lè fẹ́yàwó fún tí yóò sì lọ dá fẹ́ ó ṣe é ṣe kí bàbá máa nípìn nínú ẹsẹ̀ rẹ̀ náà wallahu a'lam náà ẹ fẹ́ sọ kankan lé orí ọ̀ràn àbí àrárá àti fi pépà ránṣẹ́ ẹni tí ọba ti kọ́ àní gba ìbéèrè gbẹ̀ntọ́ bá kàn láwùlé náà gbé ọjọ́ ti lọ is there any specific age àti dáhùn yẹn ọ̀dà kan àti dáhùn gbogbo béèrè tán táǹtì ti tó aago mẹ́ta àti ìṣẹ́jú kan bóyá ká fún ọ láyè nígbà òkú ìṣẹ́jú kan náà ẹ ti ti béèrè ìṣẹ́jú kan bá ti tẹ àmì dáhùn mọ́ o àwọn aago. نعم نعم نعم نعم نعم àkọ́kọ́ ni pé sẹ̀rí ni ó lè fi rẹ̀ lọ́kọ àti ní dáǹbẹ̀rẹ̀ lónìí tọ́rọ agbọ́mẹ́ta á dànù lọ jẹ́ béèrè àkọ́kọ́ tá ṣùgbọ́n kákànyàn sẹ̀ríà ò ní obìnrin tó ti lọ́kọ rí tirẹ̀ lọ́kọ sẹ̀ríà sọ́bẹ̀ èèwọ̀ ní obìnrin ọgbọ́n tirẹ̀ lọ́kọ ṣùgbọ́n lè rọ́kọ tó wù ú kọ́ wa mú lọ lé pé dádì ẹni tí mo tún fẹ́ fẹ́ ní ìsìn rè tó ti أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته